kọ́ṣọ̀ ló máa yan ọba hmm. mo jà sí ọba hmm. mo bá ọlọ́wọ̀ gun yẹ̀rọ alágbègbè mo bá wọn tẹ̀ sọ lọ́wọ́ fọwọ́ gbogbo rẹ tó ń pa àwọn oúnjẹ orí kan jẹgbo irọ́ ni gbogbo ẹ̀ tí ó ti ń sìn so ìpẹ̀bí tán ni wọ́n ṣe kíní kan jẹun jẹun ni mo lè wọ ìpẹ̀bí ọjọ́ kan ọjọ́ kan mo wọ̀ ṣé ẹ̀ ń gbọ́ mo wọ ìpẹ̀bí ọjọ́ kan mo jáde lọ́jọ́ kan torí mo fẹ́ràn dùn wá kí kí kẹ́mi mi lè survive. Ọlágbèjì eh, alátìrà lẹ́gbẹ̀ẹ́ nígbà tó máa jọba nílùú ọjọ́ kan ló wọ̀ pẹ̀lú ló jáde bàbá tó bí òun náà Ọlágbèjì the first ó wọ̀ pẹ̀lú ló jáde lọ́jọ́ kan àwọn tí kọ́ṣọ̀ ọba mú gidi àwọn ló ń gbà kan wá lọ sọ pé àwọn wà ń kẹ̀bí wọn lo seventeen days wọn lo oṣù mẹ́ta ọjọ́ kan náà máa lò wọn ọ̀dẹ̀ ní èdè kankan tó máa ṣàdífítì fún ọ Ọlágbèjì ò gbà kan fárò wọn o òun fọ́ra gbogbo nǹkan tó yẹ kó ń ṣe fún kò gbà nígbà tí ọba yẹn mú ni ẹ̀tọ́ bàbá mú irọ́ tó ń pa gbogbo yẹn jẹun jẹun ni wọ́n fún àwọn èèyàn di gap láti jẹun ni ọrùn jẹjẹ lára èèyàn gbogbo eléyìí tó ń parọ́ fún yẹn irọ́ ni òun lọ́pọ̀lọpọ̀ lè fi ń sáfúnba. kò sí kan tó ń jẹ́ pèbí. bẹ́ẹ̀ ìpèbí wà ó ní gbogbo ẹ̀ wọ́n ti jẹun ni wọ́n kírètì ẹ̀ fún jẹ ni káwọn tó wà nílùú kan rí àwọn aláwọ̀ rí nǹkan jẹ bọ̀tẹ́ tó bá jẹ́ ọba mi tó bá yàn gidi fúnra ẹ̀ ọjọ́ kan ni ebi oṣù náà kà oṣù mẹ́ta lè máa kà tábà dẹ̀ fẹ́ wọ pẹ̀lú nígbà tèmi oṣù mẹ́ta ni màá jáde lẹ́sẹ̀kẹsẹ̀ oṣù pàtàn gbogbo àwọn èèyàn wa wọn á wò wọn ní kábíyèsí wọn kúnlẹ̀ màá tún wọlé padà màá tún jáde oṣù pàtó tàn sókè wọn ní kábíyèsí màá tún wọlé padà ẹ̀kẹta kábíyèsí wọn ṣe kí fún mi nígbà yẹn nìyẹn ó tán mo dẹ̀ fi yá àwọn míì pé gbogbo eléyìí tó kù yẹn àwọn tí ò ní mọ̀ kì í ṣe gbogbo ọba náà tí nǹkan bá yàn ẹ́ ní ọba some of something tó ń ṣe pátá ṣàṣà ló ní mọ̀ ọlágbèdè nígbà tó jọba tó bá fẹ́ ṣe mistake fún nǹkan tó lè pa a máa correct wọn pé báyìí ni ẹ má ṣe báyìí fún mi àmọ̀nà tó fi ń pa ọba ló pọ̀ jù àwọn afọbajẹ nǹkan tó yẹ kó ṣe wọ́n ṣe fún but nítorí pé kò yàn ọ́ tí nǹkan bá yàn ẹ́ wàá mú process yẹn kó o tó jọba. káwọn alálẹ̀ bá yàn yàn. bẹ́ẹ̀ ni alálẹ̀ ni ó yàtọ̀ sí ètùtù tá à ń ṣe ètùtù àjẹwò ni òtí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 ẹ̀ ní ìjà. Bàbá Aládò. Ọ̀tá gbogbo àìsàn kàkà láyà. Bàbá Aládò. Irú ogun èwo ló ń bá ọ̀yà? Bàbá Aládò. Irú àìsàn wo ló ń gbé ọdẹ? Bàbá Aládò. Ṣé ìrọ́mọ bí ni ò jẹ́ òsùn? Bàbá Aládò. Bàbá Aládò ni. Bàbá Aládò. Bàbá Aládò ni. Bàbá Aládò. Ee, Bàbá Aládò máa ti dé ẹ̀ máa yọ̀ ẹ̀ máa jó. Ìbànújẹ́.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 bàbá aládò. bàbá aládò. bàbá aládò ni. bàbá aládò. bàbá aládò gan. bàbá aládò. gudugudu kan ìyá kan bàbá aládò kan làìjà kan. gbogbo ohun tó dàbí òkè ní ilé ayé ẹ gbogbo rẹ̀ láti rọrùn fún ọ o bó bá lè tẹ̀lé ní ọlọ́run yàn yí lọ o kàkàwé ká máa máa ríṣẹ́ ogun ni ká ṣiṣẹ́ bí èrè ká jẹjẹ ìrì eh. ogun ni ká ṣe ìyàwó ká màmá bímọ eh. ogun ni alákàlà lójú oorun ènìyàn ogun alẹ́ ní tí mò ń sọ o bàbá aládùn ìwé ẹ bá mi gbé bàbá aládùn.